ومن يدلل فلن تجد له وليا مرشدا والعياذ بالله من الضلال والصلاة والسلام على رسول الله المصطفى المبعوث رحمة للعالمين عزيز علي ما نتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم اللهم يا معلم إبراهيم علمنا ويا مفهم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وانفعنا بما علمتنا اللهم انك على ذلك قدير السلام عليكم ورحمه الله وبركاته idan suratul gafir gafir suratun gafirun sona kai bata iji katuna yi sura nana sura nama ngayi sura shibaci mini shi tun ce tuguwa mai gutai na ƙura'anu kuke bana sura nan gato abu sura shi ba ci gada nan ijika tuso ga ha'u be mimun ne wa alamu bi muradihi biyi nílá ni wọ́n yá ní gágá sọ̀kọ́ tó gbọ́ bí amma manji layi matsuwa an ga yi gando cije tiwubo amma mai meto an ci ake mai sadi mai gaje tiwubo na biyu ya ke so ce oto sa pe nu pabi wuyi na ike ji ka to ya yi tuwo mai gan tanzilu likitabi cikin alkur'an na onye bayan an lo daga yin ba sokobo a ci ji ya yayi be ji na ji mutu ji mini wune to ya ciki ce ya allahu ngan ga ya azizu etu zankeci etu na adi wa zafi wuga be ji ji wani gbapana mini eji na mutu ji mini wune yayi litafi kuna na wuna kuma yi man be ete tun dondo na wọn lona na wọn lo tun wọn bá bẹ yi wọn wọn yà gàgàn da wọn ayi wọn yọ wọn anika ji wọn tọnu wọn yi wọn yi wọn yi wọn yà na kẹndu ji wọn da na ma gun otu nke e ga yi bẹ tun na ji wọn lo na daa na wọn ga ga nga gan kpɛlɛ fi wo ma kade wa soso eti wa wo ga gan fa afa ka to esuo oke laa etun na zi wɔn lɔn na wii de nga kɔɔ bili kawo bi etu yio ne gbɔgbɔ ata yi la na ga ta gwa na ama wo ga petu gu baaba nama ga petu ga tere zambi wa kɔɔ bili kawo bi wɔbɛ dagyina sɔkɔ bɛ gu baaba ne eti egba kinke bo lawo de wɔyɛ ofo paa hyɛde do le kɔɔpo so etsi gaza ŋua ege egun daba agabɔ anagye ma egun za ebɛn ne wɔn a agun yɛ wɔn akyɛ ato ŋgɔ hyɛde do ale kɔɔ de kiri ama nana wɔn yɛ fia. nwee dia sai da miji gana inu ga ji na bona na sokoto ga na zo na mini karatu ihe tsu nga wa be de zai gomi be ga kura qur'an gana a ci a fede mana o yau ila lazina kafaru zandan da gomi be ega sokwa ego ụjọ acha ha sa ibe ma na ochi sokwa gami gami aja nga la nnochi na ga ụjọ ila alazi na kafa sa ibe ma na ochi ka tụọ etuo aciga mini ba na ifuna subhanahu wa ta'ala ga zitawi etuna yana we wa pata na wuji bo bo nu wa ke da wa wa za ci labe ya we a ba go eto echi wa yen ndondo no wuji eto echi wa na lada ni mbo la ilaha fitio tokin eza dabo na gonya hu wa amfani hu na hu na dena ila huwa sai mutum na kawo bɛ ŋu a sɔkɔ kya ŋu bebe wɔga bɛ ŋu ma wosa bio bibi wo ŋu abie ebo kiibo ile ilimasiru wɔga tu ada egbo egi ne na ne bi ci ganna gwa balantana ca ga gauto ne lalalle ci ye laulana egi ba waye ba so ko ke je ne da voje ona ko ye ni na tatti je ona ngba ni na ga bi ke na ki una lugwa to egi ba oda ona be so e ci woyi nga to na ma mi ga be bayina oda na ku yewa wama eji ji alu bi tina zandan da a gan soko ga muga aji muga soko ji waya kuma soko ga wajiya muga yi zan da ci da ila lazina kafa sai mana wuci iza ti kabo ci mun gato en ji dabo na lawo la zan da ci makpa be ni na toto so e kamina yi ji ba ni da ni acha gan sokɔ gogi ka dabo nasara jumɛn jɛ afiti nga elu gi gu jɛ ɛdɛ banzo ne la banza gan kafe agagɛ ya fiti ne za tɔn ko eto zi ji za ne tɔn afiti na baata za ne ne tɔn fiti na achi ga yi family abuka chi zando chi ya le achi ya ikima zayewo ikima mɔtɔ yɛ mɛ ayɛ wàhálà otɔ yi. ẹ ẹ fitinẹ sọkọ káyìn jìnnà a tamba jẹ ẹ fiti dìjì ń tì jẹ bọ wọn àyè jà ẹgẹ nímọ ẹgẹ jìdá sọkọ mọtìlẹ ọgá jẹ anabi suleimanu anabi omini anabi jẹun. awu twara bɛn zi na annabawa an ci na zi gokana a twara dusi wuci hana ezi wuyo na ice koda ya ko soko na mujahidu yo amma un ji na ji katun dana annabi sulaimanu mujahidu yo wani zozo bai tu soko ya mai ce patata bai soko ya un shiga da wa do ko yayi na ji za na ja da zabe wi na tulo kuna wa do ko jaji na ji wa da cha le talaka ji le na aliki cha da yo ke ba na ga gwagwa na ga wasa o te bu ki ma to na la mi tuna to firi na ji za wan ja da ni a wala ya ma to guba shi zo guba da ta chomba mbene wa dana agan na ga emi ma ndɔ ndo fi la ndɔ ndo fi baba mbe za ne pa ne ya ne na yi sirafu ama gbinga ɔdzi wo akɔ nkpemi agbinga yi gawo Ya bɛ baza yɛ ti sirafu na ma yi bee ne wotɔtɔ sɔ musulumi dzi yi gago ana yi ma ti yɛ bɛ baza yɛ ti kiwo eti tabuzi yiro kpaata yɛ gu baba ne ma tɔ etsi wo bibi. esusu sɔkɔ gɛgɛgɛgɛgɛgɛma ɔmɛga lɛ izayɛ wɔyɛ ebe yewuba izayɛ kiila lɛkum tafasawu fili majalisi kɔkum kuma fili majalisi fasawu yafsa ila wulakum ɔga lɛ izayɛ ebe wɔn aba wɔn aya si na eba mɛdɛgɛdɛ wo be tɔn ni ne yewuba tso etsi ate ba ya gusiwo na dzidzi anigana wo na wo alo la tsi dzi wɔn wɔn mɛ ke e dena wali wuye ne nga waye uba so ko ga yare tan do ci da bana ta ya wana amma so ga tuba ko gushe wai za ki lan shi zu fan shi zu ana ga ya kaka to ku ameki a ti go a ta do ko ku bi ajiji ege ya fiti ye gawo na ọga ọga nasara na je to a fitina wala da makpa be soko ina ela e, e, e makpa be soko ya amela e jidu ji soko a amela e be won doko ga ku bi aji yo doko na ji je amafuni uma i doko na ji boka na asha asha e tu na e wa lo bi ayin na o ti fe chi doko na ji be o ti fe chi doko na ji le o ti fe chi doko na ji le muda mine ma wendo ko na jambe jinda so ko igida lula di sallala asara ndo be keti ke sai me igide ga anyayi eh kimi ga ta suna jimino ni to bombi bae me bazano etwe suna ya mi ne ne to mi sonu ya na etunu sagbe mi na mi alude kana ngami lu na bo bin ba na ne ba mi na mi ga gami wai boye tun na satun na da mi madule da lokaci wuce ba nan ya doko na ji patan su mai doko na yake e to ba ni egi amma da yana maga doko ba ni na a doko lugu kwayo amma da mi su manna da gawo ga ga doko gigi wikiyo a ramuna ebe na e abisi be ga agi woga de nijina gijina wama nan ko gizoni wara kun gizoni wadan gi gizoni to ando ko lugwa ya zane ja tuna tu mayo bani ga gaga juma bẹ́ẹ̀ mẹ́lẹ́gẹ́ ìyapa gangbani o aláwọn anúgbò àga jimá nga ìyapa gan kọ. alòkò nẹ́yìn pátá fún nga ala ne ka gaya za ne je wa ne ka gina a gaya wunde lo ko kebe so ko ga wa ni ga je bombo nyana ba o ga ne je o de na o ma sha she bo e tu mi bona wa ga bi ayi wo e bo mi bo mi ma ya o ne ga ne je na annabi suleiman alayhi salatu wassalam nde be shishishi sɔkɔ galisa okun pare, bando kpando na ɔga atudo ko neji lona ɔga aguta tisa okun efe gula efe wola dabara ngba tutu eno okolo bana lo kpana beli laye efe na wa laye tati da fete o nu tsi bana wo elo na ona kitsi tɔ gbaga sɔkɔ ga alukura ya eh, titin so ko da bo be do kafin na sara ji na kashi mu da ama amma nasara ko na sara ji kan gani ana ja nga na sara ga ila e ma pa be so ko e bo ya titin nu ji na ah e da ma ma ki wa de 3000 people si soja jayo aga gute zo mu ga magala akede soja mmejido kotu chijibe nga otege ya fiti ga chimato ekebe kuza meji ga fi ya fiti ona akede do ko tetie ta chin na obe neze ni ndo me tetie ta chin na ona wa tunga gugu na e ta chin na me felu jikio felu la acha da de nako nako nako jiganchi na ja boje na to du kuna ja ga na to enyi china ga je enyi china ho ko tetie ta chin na umelubla ngba la iwe nu nga be ina e ya ja ya ma ima ni jinga so ko ja chinwo ya ima ni jinga so ko ja chinwo wo ga ga be ina ba wona unde ne ga ga na nga ya wona ina ne ga be be jika shi be gutu nu nu ya ma wali haka da shirin nga ga yaji wáyé nìka wúti wọn bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ayé ńgbẹ̀ wáyé ayé ńgbẹ̀ wáyé ńgbẹ̀ wú aláya sòkó gẹ́jì ká ne ní ebó ìgànnà mọ́ ǹgàn yín náà dáná ga ń mọ̀ tsi lé wọ́n mọ̀ ọ́gá mọ̀ ń mọ̀ tsi lé kó ń gá ayé dzi kó ń ayé dzi àmọ́ wọ́n ayé tẹ́ àtsibó wọ́n ayé dzi àmọ́ ń gá ayé dzi ń gá ayé si ɛnna ɔlɛ sɔkwara tɔ ya nani sulemanu kasi tɔ ya wa na wo gan bɛyɛ na ba wo gan yɛ na awo ya yɛ na gan yɛ na wo gan bɛyɛ nga agaga talifo ɔ nasara jima agbo ɔ nasara jima agbo agbɔ ɛdi ama fi elelele san ati hɔ mini ɛzɛ nana nani sulemanu dunu na ya fiti na tsinzo na. ati kpanci ci buta ti yẹn tu ci yọ na dachi ife da bẹtia ẹsẹ dati ife da zan kàtó ẹsọ nga ma nà rẹ nga ifi bẹbi wi adé ẹ e sọsọ nyi ńdọ ci yi alita na yi bẹbọ na ide fufu nyi ide sọsọ nyi ide kun nyi ide lu nyi ẹ e nyi nga ife fufu nyi. ke jinina a cigau nga ma ke sosongie ke zuzungina ke wura bena ke kana nga ma ke kunye ke nankona ke dokona ya kunye jidamna nga ma ke zawangie ke bagina ke izagina anabi suleiman wa keke meli butano ekanga kanga sokwa gani gwa ntwara nye obe ebo gi gana ya oga be na ba oga na ina nun sai wure be anda ji che gabe wure be na ji kene na na ugwa ga kambo ede tishi ede nanso kashi ede a omaga tobo boye obo be amariye wa nanso pati dama kwa dabura nan so wo mo te na ze ji na ebo obo e ji ne ja a a yi na ji ga ti na ka o yan kala sunna na na ka mi nu da en suge no ji ke o nga yi o ebo obo yo to pa e wa chile wa wa ma na ema na abe yi wo zina na ɔbɔ nyi fi ewo yi o be ya be be do adi la na di mi wo yi na abebe ga ake wo pa abebe ga apa wo ya be tu wa ayi ŋgbɛ li ayi ŋgbɛ go tsɔtsi ma go ba wo ma le nga ebi do ka soko wa mi to ɔgbɔ mi bɛ gawi soko bɛ panke wu ma tɔ abalɛ kun ko. أعوذ بالله من الشيطان ذلك أدنى ألا تعولوا فشيكنا wale ayan nan gada so ko ga ma ya jihadu bi ayatina illa al kafirun so ko ga yimi ni guba wato to ko tuba dalan don da bane jin oh you are sama ga shi ma dole ma ma o kan gabe zanan ga ni mi da mutu wa da yake e to ma da tuza yau ne ga nan to ko ga jimi ni ni ode da ko jimi guba ode da ko jimi guta ode da ko jimi guni ode da kiyo wacce ga wani rija so ko ga zandon ma ci waya sai da ni ja ga rubu na gaji ji kana wayo sai da ba wuri ga ne yi a ga mun sa mun da ga nan so biyu egaga mmọnwụ egaga mmụ anabi sulemanu mgbe ebe eze uyi abe kwe bichima amanye ya anabi sulemanu ide eze meli dere ketewo mafi ewo na nusa azụzụ ndị nne ji egagabe azụzụ ndị ji nwanyị wo nusa azụzụ ndị nne ji egagabe azụzụ ndị ji amami tụ egana nusa agana ajeba ka abụ fatabasama ko sama. ضعيكا من قولها من قول النبي anabi suleiman wasama ume àwọn atakpe ma káyì ume kpe etakpe ma mọ ebo ma wo bẹtina asokwe wataka gọyì ẹsẹ̀nà mọ́tò náà kẹ̀kẹ́ bẹ́ẹ̀ sẹ́sẹ̀. kí wọ́n ilé ẹgbẹ́ mi àwọn akẹ́kẹ́ àdáadáa ẹ̀rọ máa ń tẹ̀lé fò sọ̀kọ́ gbóúnjẹ o nígbàtọ̀ ní sára ni o tó wà dín iná ẹ̀dá lẹ́dẹ̀ bàbá kó wọ́gẹ́ ìgangan wà jí kí ọ wà fi ẹ̀wọ̀ dùn. nà ìzírò ẹgbẹ̀ yà á lápàdọ̀ yìí ilé ìlú wa ní ká làkàrí nù sóra kìsì bá yà ń ti lọ so kùsà eh? ni ẹ ti wọ́n dẹ́ títà ẹ sọ̀mọ̀ kútó àbàbà tó yọ daga abolo sama mafari eze ya shi tunda kutu sama bace eze ya shi tunda kutu tafi ogun oce ya bena eze ya shi tunda kutu eze ya shi tunda kutu eza guo be guni seven times two wiki na forty toji ni safi wace ojo waje ni safi eze ya shi tunda guni har da na kutu ababe na kuki na wani 14 times 2, 28. wòle sọmọ kutu abo mẹ gánà bẹ nà mẹbẹ tí nkutu abo lé ndó mẹ bá bọ wọ ŋutsu si kia do edini alidze edini alidze ne da alidze na wòme gẹgẹ bẹ dimi ne ne ta kọẹ ne dza anamọ ne amewo gẹgẹ wòme liwe. iye gẹ́gẹ̀gẹ́ àwọn galẹ́la ló ṣe wẹ́ẹ̀ ní oúnjẹ náà àmọ̀ pábẹ́ sí yìí mọ́ àmọ̀ pábẹ́ àlábì sọ̀kọ́ jí mọ́ mo ká máa yẹ tó à ń kẹ̀lé náà máa jí náà mo kó ń jí lẹ́yìn òun ṣì bó kí lásán ní kéèyàn má jẹ jẹ ǹdọ̀ má jẹ náà ìṣèlú ẹgbọ́rọ̀ kàkiri yẹn tó tó ti gẹ́tò ẹ fọlá yẹgẹ̀rú kàkó kàkàlóbó mọ̀ nfẹ́lẹ́bẹ̀ láàdì

zandon da zabe zi meji gwogon kafi ibe na akpa akpani na biya na bela na tutu kyani na alawa wa alawa wu na toto ba wa na oke da mi ga e no nga wa gunji ya shibani are ya ni ni ni ya guo be gute nga ga ji sallah yasoko ni ega sambama ega woyema ega laye ndondo be sokoma ega laye ndondo sa sokoma ega laye ndondo didu ji sokoma anga iga jibagi na ya nga iga de alkhairi alkhairi ebe e tun ndakọ iji ji tetu be ji makamo sokwa ga yanye ne japana ando chigala wawu andotsiga aláwọn àwọn adẹkata aláyẹkọ atumadun láwọn andotsiga aláwọn anyáàjù ndé atsiga amadide ndakọtsi yẹn anabi ibrahim yẹn yìí gẹgẹ e alayhi salatu wa salam hmm. anabi dẹ ṣiṣiṣi bẹẹ gidi samẹ sọkọ gà áfọ pa wọn tó gbà ó di sai zaga ba ogun wa lobe oyin na amaka ya fe da madina amma oga ya makka lugu yeshi kami na aya yi na ka na da ti uya yi di samai wa ya ji na ajin yan da ci wona amma ga ya gwazu mawai sayyidina ali na wani liule lelu ta gado ogo ebe awu ya ga wayi dambo a ci gaba na leleta gadu wa akpa esi ŋutsi aga agawu sɔkɔ gã esi ŋutsi gã ma wa tiɲɛ awo kada mbo apɛdɛ wa tiɲɛ alɔmusalatsia agawu anabi fi wa aya ŋdɔtsi mi aya ziɛ fi gba ele fi la anabi fi tiɲɛ ya ŋgbazidza tiɲɛ o etu ŋutsi na dza tiɲɛ tó na yi dabɔ wa lele to kila wa kila wa luba kila wa luba sanje o ana wa luba na kega webe ebe mo ke ke na ni ya wa na ai sai no bi wa ga na me ke sama sai mi e bona daga na me sama sai mi e bo a ko se sauna o ga me ka se en mi wele ege we wa n'oge anwụza wa zuma soda enye mi sokoto ewe <laughs> kulike la sawo koseke la sawo bambara masa ebe oga de mmo nga ja nwa oga mai nda kata nna iye ala tu ka me ga ko la tu nda ge di mallam mallam ba na wai da ya na ẹni aláìwò lẹ́yìn àwọn pátá ní ká zọ fi pamọ́ ńlá mbọ́. kẹrìṣẹ́ dẹ́ wọn bẹ sọkọ wù mí à bá sọkọ àpò gàmá náà zú tì mí à ẹ̀dá yìí gàmá náà zú tì títí dí kíni bẹ wú yìí ṣiṣẹ́ wọn bẹ sọkọ wù mí à kẹ sọkọ àwù mi wọ̀ náà ẹ̀yẹ máa wọ̀ lọ́yìn yìí yẹ wọn náà. láyé dẹ́yìn bá náà àdáhàn náà lè lù náà wọ́n á yà wọ́n ti gbá wọ́n dán. وجعلنا بين هذه سدا ومن خلفه سدا فأغشينا فهم لا يبصرون ẹnkọ́ ọmọọmọ ju ọmọ ẹjí ní ẹgbà máa ń lọ lọ ẹgbà jíjẹ ìṣá dukọ la ní dukọ bọ́tì yìí pátá jìyà jẹ ṣẹ́wọ́n wà ló mọ́ka ló wà súnmẹ́ aláyàjẹ́ ó wọn àbẹ̀ ó tsinle wọn alóyè ló wọn àbẹ̀ ó tsinle káyì kí wọ́n àti alójú kó bà ní wọn kún yẹn náà káyì kí wọ́n àdá sí yẹn sí títí má dà tìbí tí yẹn kọ́ wa wọ́n jí ti gbẹ́bi títí <laughs> na takò yìí yẹn kọ́ jìgìjìgì ẹ̀ gán yẹ gán tẹ́ pẹ̀lú dàbí látọ̀ tí yẹn gán mú sọ́mọ tìbí tí ma ń tìlẹ̀ ńgbàmẹ́ tìbí tí yẹn kọ́ wa mana wani jana ganyi su kun fabi karatun su bai gidi sama na mi dauna ya mi sayi da na abubakar aniya umarni wa gama ya ya na mi mai bai gami ne ya je wani a gami lama kayanfin da madina nga laji ba na mai halu na ya miyan mi ga langan yawon annabi la gaga omo omo ji shiri oda be miya nga mu ma ba we na mi adazan be we na annabi kan wa ba mi aya da ba ga omi kala ya woje wala ya za shishi kamina oga message na obi ogo kamina za na wala ya shishi na ke ga imi imi o ma ke ga e bai bai o ma ke ga imi imi imi ezina ya e ba na annabi ji sallama da yigidi e samai umuru ma na ko annabi madaidai da yin babu ya ni gaga ni wani o e ya oge a kumi so annabi ji sallama nwunye sallama zai da kata obe wani annabi ka yi ni o soyo a halika na ishe kan gayi zakan yi egi a wucon aya wajen aya zanen maya wani shishi in ci gada ci ba adini dana waje ce tsohon fedana etundabo ama lo bezo ngala ngala wole lalo ayo weji unji be tsofengi weji unji be na mai gine bankoro ndo chi winele guta da ara woga lo mi na uda gwagwa lo woga pe mi na eje maka uda gwagwa pe nke eje eje kuje balumaza a ehirai aje ye kudo anyi ba manufee zambezo kafi aya alukurani chabu yide anani gubago efo nini nini efo guta ati ba muallif o matene la yo bagan na daga wan kale o ba ya danno e ba ti aga da wa waza uza lo abo uza jambo uza lo imi tiyawe littafin da ci bomi ba su wani milebe ya waga ga waga pankoro pati wuce gwaje dan waga zanye minti waga na wake ya ci da ya ba nun so na wado na wacce wake ya zanye minti ba na abuki waga sabi ci gawa guje wace wace wadda wabe wake kota awa ni be annabi mugu da ya shi ebo atini no na eze ne woda da bo na bo be woda na makka woga wa da madina eze kilomita shi tun da guni she to arata ade ma to kanna de ma wo tudo ko ko ye eze watu a gara woda zan tendo do ko eja o don don don don don don wọn na rà kúnyọ wọn lè gbóró òjì ezan kilomita shi ta da wuki e da wuni ce tu wuki kan ga wala bi ci pamati umade kota ta nfe da e shi umma fe da to ezan yi gidi e boy ne lawo fe da shi da o je ne lai lo ba ga ba ni na so ko ga wa amat kullu ummatin bi rasulin ko li ya'khuzu bil batil eh zandondo wa ga ga gaskiya waya lobe yo zane je ga kendo we ga na ga laju ko wayo aga jikiyo aga waga ju ko wayo lullah ebe mo mulu jikiyo mulu she na dai ga wa ga za ni ga kala lawo kala rasuluna aga amma te kala lawo kala rasulu wa kala mallam ubi ani amma ka kala mallam sun ga ji ganganin da kala lawo ada da ci kin ga an ga majahidu ga an ga majahidu ga e jiwa yi adagba katun bɛ wɔ yin sɔkò gan katun yɛ fa ŋgbà fakayi fakai fakai na ikaadi ŋgbà da ne yiyira gba fi tuwo àti fi la gama ne tati gaskiya o ebɔ aga lɛ gaskiya yɛ nama ŋgbà na yi bɛ wɔn na azuwo wa yibo. agato nga omeleke ndo soko wa wona ya mgbe eke sotu ebe chi pakata ya na sana ukata na ndo chi deji mepe eza ma lepe ema

nye jahannama ga she bam bam bam bam bam bam aga da jahannama na kpati guta ina gi ye ti guba ba gi ye tin ni e da na suna wa kashi guda ba aga da yi to ani ti fi bona in za gi ji da ne ma aga da to a fi bo be na in za gi aga da ki ama ni na ni ya wa fi bo be ne ona in za gi ji ma gi ni da yi mi guni da kyar man ni alo alijanna ji wuta na ke ne na jahannama alo ɛna atiɛ ni ama ebe wòle wo gana wa wo dɔ emi guru be bɛ ngala wo be abɔ ngala wo be katamba ko ne ye yo ati gɔ kalimatu rabbi ka gami ye we nye la abla ana je anama ene je anama ga se bam bam bam bam bam bam bam wa kazalika akat nyaa ti gaga yi ugun ma fɛ dɔɔni amma ita zai yi bo a lalazi na kafa ita na da gagaya agwana asatuna alwa agabada agalwa ayana aya sako ga annawa sabu nari wato yana kanye nan e gimi na yau ta wahala ebe wa musulunci e gimi na yau ka ga lo da na musulunci e gimi na yau ka ga ga musulunci e gimi na yau karatun ya so sokoce lai gbagbo wibe nga oúnjẹ ẹgbẹ́ igi dẹ́bọ̀ bana agagbẹgbẹ yaye kankele ya dau kanje wo kabo ele ya na igi wula da kabaga o yaye ade gado ko wuci ko ndo ci aga yaye tuwo eyi gado wuci ga kiyo al'arsh gado wuci ko soko ngba ebu fe dumbo yo nga wuci yaye ya ebi wo lele utabo yo wo nga ŋutsi ya ya wo nga wo lelea wo ta gbe atsa gangan elea umata ba ga yi ga wo ya fe dɔn wo de ga wo ya balance dati ga etie kibo alaarisi istawa wo ya balance tabo wo ya di deide tabo ti wo di deide ŋutsi di na wo wa deide istiwa wo ya liku bi ati ga. السؤال عنه بدعته وكيفية مجهوله olóòṣì ọjọ́ tètè nu tábó táná tòun ya ngáhùn tábó gògùn tábó gagbó mímọ́ òbí àgàdá wọ́n máa yẹ jẹ́ àdùbí ayé tìǹà ilé àlìká fìlú náà mọ́. sọkọ́ yẹn yàtí kéèkù àlà àrùsì bá rí ètò ìtàn ayé nga nyene gbagba ganyen na nga ma wancin ganyen nga ma ba sokwa ganyen subhanallahi wa bihamdihi nga de mini bo ba na magana eh to yi ganwi milawa ngba we gan ya lo laji bezo ye ma we ya bezo to kile ise e gan wa amma kalman naki kalmatani khafifatani habibatani habibatani ila rahmani sakilatani fil mizani subhanallahi sako gaggami gubayo ni mo fọ yín gan nǹkan mọ̀ ẹ̀yẹ́ bí bá ṣì gan ló bá tún lè tọ́ra náà àmọ́ àwọn olóyèbà ló ń fọkàn yín bá gígan ó dáná ládàáwọn yìí láti wọ̀n pa ládàáwọn yìí láti kí o wọ́n yẹn láti wọ̀n pa bẹ̀rẹ̀ ẹ̀dọ́mọ̀ ìyá yìí ṣètàn ṣètàn ṣètàn ẹ gànà náà wọ́n bẹ́ẹ̀ jíjẹ jẹ́ o wọ́n àyè gàn wọ́n iná wa náà wọ́n àyè gàn wọ́n lélele tí o wọ́n àyè gàn wọ́n dé bùkátà wọn náà lọ́wọ́ ńgbà wọn máa yẹ gan èyí bá gbogbo wọn yẹ gan kí láwùjọ tiẹ gan ẹ ń ṣètá yíyà. idan kato ya tuwa ila ga da yayi na ba allazina yahmiluna al'arsha wa man hawlahu yusabbihuna bihamdi rabbi subhanallahi wa bihamdihi ga ka wa yu'minuna bi amma ya da jaya te soko ke soko ga yau ga majayo na an kala ce ka lo ga zan doci da babban be soko ya hotere to ne gare to ben china ne na ji a wo na. a ci wa na ji zuma wuce tin ni min nguwo ga wajin ni umma ya jana udana soko ga zaga na ji ga ga soko ji Elato tonye wo jina o maji wo ga so ko satun da ga lo aya wo yo na udana wo yastaghfiruna lil ladzina amanu annaje sun san ala subhanallahi wa bihamdihi ji aga so ko fa be wuji guru na ja iman ji be hoyi aga wuci ga do afa do so ko afa tu rabbana wasi'ta kulli shay'in rahmatan wa ilma keze wana dena wajene bwana nganda na uye wana ngu uye gboro boji wana wawaza lade ya wa umanyi wa la ya wa bena wa ba wona ya uchi ga aje yi wona ya uchi osoga da su wa yo ka tin ye tuo soko ga wa gana wo ye na ji faga furin lazina tabu soko da na ji agwa wa be na agwa wa be basai na agwa wa be yi na agwa wa be na agwa wa be zayi na fabi zumana wa agwa be ne ne zo na wattabawu sabilaka alami to ko man lanya amma da tari kan no ta ya Allah subhanahu wa ta'ala ga tarikuhum tariku rahmani ya kwai da naji malaika je wa gafara bi su kwai da nan mun ga iza ne ya mi tu e ko su ko na nga yi ga mi tu e kai go me me mi ko na o ba no ba azabal jahimi sokogal lugwa wuce gurun na ji na aye gwa tan e saba da e, e ji zine da e ji lugbe keyan ayi ibe e lugigi magana e wo gbo kaji la maga a ti da na sokoga ji azaba mo malaika je ba duwo aduwa na gugoci o kashi wuce gugoci ka wo so gbe ga gugoci o to to to e tsanana wa alikali hɔ zuma na waa gya azaaba na akɔ akyi gafe emi na mayi gada na gaa gama gàgà gàchi gàchi wò gà fàbí anyi wò ma ya emi na gye gà emi na alayi wà tàn kye kàtó yìnyɛ tuo wáyé wo sokɔ gà malaika ne gye lobe aduwe ètò e sokɔ. woga imila ga woga balaga da alijanna a imila da su woga baba imila da da alijanna galugwa emiye giji tebe min da ayi be na ayi ngba e magwa ni kaga alijanna o da sama guta be bana we chine alijanna baba ma da sama gutimo sama gunyan aga to woto ba to gine je mana ya da tsu aljanna ndo ci da sama kunya obe je baba ya ya da nan undana ezo da bore soko zandando na waga gutsaye fo ya likiyami na wajen wasa ba wasu su ya gbagba wujen bakon na bwana fakadi rahimu tahu wa wujen na gwe dauna wa zalika huwa al-fawz al-azim yana ma wuje wana ya da wani yandan da maketa tiyan na na na wa wabena katun yato iga ga da katun royina na an إن الذين كفروا ينادون لمقت الله أكبر من مقتكم أنفسكم إذ تدعون إلى الإيمان shi kenan na ke yare a gagan na kami na jike na ke ya ya na yi ga damci ga ke yi tsaya shi tukpa sauko aga gimi na jiku dagwa fina a fe kpogun a fe kpogun afe kpɔkun ye ne jahannama ne kiana ena ŋutsu me ŋue di la wa ŋi di a di ne ketsi gbe di ne tutu mpera leewo na ne kanyemu ne wɔn di ne gazɔ aworo ye dza ne tɔ pa tɔ dza tɔ mu ebu de bu wo tan kendo ne si kura no apuruvu na. Hmm har bai wallahi man yi tutu lana shi shi waje gaga waje na wani kwai sa balantana totoso nye wayoto ko waje kuja kwago kwagwa wama da bai yagwa iga yi malama jo iga yi man jo makanta iga yi ce ga yana jo karanan nuke ga yana shi na gawo fadauna soko ma gbogbo awa ya ni anyị tọ́ lówe soko gan ina lazi na kafaru wani zanen shi a ci mana bobe tsoye ci ne a maga ma ga mana cimbo etu tsoye ci awo twaje wangi maso yi kome inda ci feji ka tutuwo ustazu magaji ya ka tun ji tuwo bai zobi ci bai waye mu nga za ji hungun daji ya soko na obele mini wayele za wangina na obele mini wayele musulumi na obele mini wayele eji musulunci na so ko gaje oji nan ko sai paga be awon kinchichi zon ama agbe ogbichi ya ki won de ndo cha igaga won ti ka shi iga won da be yi radio bo mi fe wo ka ki won mfe gbaza bee ba na ga ga ge ga ji dana nga kashi wa ye shi ji ju wo ila won da ta ko ta ko na la de gbe na nga wa la pa ta ji fe bi ha ha ha ari wa da ina wen yana to nwo na na ma wu na mi tu wa ina wen yana won pa chi ni nga jo be ti ga wa la mi de nga wa saudi ya wa la nu ji na gbo ko ga ku chi da wa yo sai yana ga jike mini na kannanin wani wani ke tsufu jinan ga alaji ke an yi ɗaya na cece ji yi nan har bai tuna ya Allah ne kawai ya shige obele mini wale ya shige kawai nan ya obele mini wale kiyo kendo obele mini wale zawangi na mini zawangi ba wuce wala gaza na ji gaza shi nan mun kan yi zaki wayo wa mai ke gausa to yi zaki ba ni wuce wala na ciwayo wani tun na ya nabi yana sallallahu alaihi wasallam annabawa gaji pata kin ba jawo eh aga annabi adamu tuye anna koyi tuye aga da koyi tuye anna koyi tuye wama ke gani mu wai da an yo sona wayina wama ke ke ga mu wai na wai wani musulmi na wayina wọ́n máa kẹ́ ìpè gẹ́yẹ̀ mú ìwé oyé ìdàgí bọ́nà ají wọn náà ní èkè làwọn jẹ́ wọ́n fa fẹ́ẹ̀lù ṣiṣẹ́ àwọn abẹ́ àyàwó ajé àkàrà ẹ̀nà èvè èvè woman be woman do turanci na nan ko malama huta ya ga wa manji da yi wa wati man kan du wati man kan du woman kan do better ga manau Ee eh, mai gaskiya eh ki ba giga qur'ani ku fiti da shitan na ga so suku ni na giga hadisi ku fiti ba ga ba giga hadisi ku fiti na ga so suku ba giga di tilawu ci mai wani zage so suku ba giji kantun goma to ya bana na ga to ji kantun na masuku ukan bi ukan bi kata na jenni ma ba amma ga ga ba gogai a ke ga ba giji ya ẹ̀bá wàhálà gàgà wà gùn fìtí dà ìkúnú tí kàjí wà kẹgẹ bá jíjí ẹzù yẹn ẹ̀bá kíbo ẹ̀bá wàhálà àmọ́ ẹ̀bá sòkó ẹ̀bá dínà yìí nà lè mùsùlùmí yìí nà wọ́n lè mùsùlùmá wọ́n lè múmi ní nà wọ́n lè múmi náà kì í lọ́ọ́ àríyànjú gbú òun ṣáà gùn adébànà abàjì tún yà á ń zàkí dùgbọ́n náà mana baji bɛ nzage sagana na nga na wo ama baji di minista nzage di minista mo ma ka le nzage da kama ati lɔ baji di kɔmishina nzage di kɔmishina mo ma ka le nzage da kama nga yɛ no baji baji di ɛɛ jɛ wɔn woman leader nzage o tó ma di mɛli. 要注意。 Allah shi kiyaye eh, eh da na waje woman leader na ba babe ani wuti gawo nikin cicho to a ah, yana ba na jibe oyo yana ba na gawo etu na ba na tuwe bana yawo ejo yi mebe tun kebe wa ma na je oji ji wa ma na mi ma oji ji wa ma na dini oji na waje woman leader na fẹsẹ̀ lẹ́dẹ̀ gún gan wọ́n má kí ọ wọ́n má lè gbà fẹsẹ̀ lẹ́dẹ̀ gún gan mínísítà fẹsẹ̀ lẹ́dẹ̀ gún gan kọmíṣánná. ina lazina kafaru wai leza na jashi mana bane yunaduna aya eh yunaduna a fe tamida mala'ika yunadawna almala'ikatu wa yankutuna anfusahum wa inda dukhulihim an-nar afe bitita chami afe bitita chami kamine gadana so ko ga namaji gami bi yana wabe ye chablo nan nana nga ya wuci gbagba ga ina la elo nana yan ndo na laza lo nana nya wuci wuci nya wuci wuci ga yana kan na lona ka ci wanci ga tana ka de wani nga shi na jahannama gandana ne nga wala na ka ci balala biyu ko da wanzu da hangi bo fesa wawa jiki wa maji gulwa ke wani nga wani yanya kami ne za ki bo e yanya dana ayi e guba gobi wi munda da hankali yan make da zuya aga zuya gobe do yan e ci yanya amma ga ki zuya wa ga hankali gobe yan ci yanya gwa ci ya abegun malaika ya gangan lamaktula iyakun gosunan so ya na wani suna akabaru ai wancin ga min makati kun an fusakun wancin ga gosunan tita ciye na ya suna abaki bo ezi to da auna nga eh ezi to da auna fi duniya ilal imani ayi ye oga ga e ma ya so ko jinni mu ga wi e wa na to nda bo chi oso so ko ga wa wa be yin awo yo nye wo ma li gan yu to nda bo chi so ko be yin awo e na ma ni gi eto to ko na ni ko eto to ko na ga ga na ma yi won na ma ma gi e ko ina ma nga yana mi wanga mai ajiya e o da nan aya alkur'anu aga ajinwo o ma manya man ya no fe se woro da na ngari ni na nga hunza mu ya pa wa lulu mu mu ga fi doji mbe be lulu zuri mbe be juko mbe mbo ku tu tsa ko nu tege ye bo sana ki o sa wo ole la ne o mai mu da la wo wa ya wa wo sa le wa nupeni da wani ata o make ma na wani wali we wali la na ne mu da la wo da ya we aga batata wo za de ase ne jahannam ba na lewo akpo nke ni ama wo ga wa gan wo yo je anfani won lo pa ibo da un je mare qur'an zaure qur'an wala n'a ban da kimpa anaje kimpa na alawa kimpa pagabe gaba chachu are pagama sa bele ezu kobo abe ke pagama ga bi aya alquran nana na wela tawane muci ga otsana ngba gaba ga yede wuya na na wuna acha de pagama zuko haba mm we to awun kimbe dabara fata ndundu na bi amuya wo bi ake ga suratu gafiru won pa we won kila ilo baga wani ka tuna na fiti wo wani wa gbani la haula dana wa man gba li ila fi dana wa man gba bi rabbi li falaki dana wa man gba bi rabbi nasi dana wa man gba to kewa wani ban da bocho ice ga o ga ganyana un ga ta o da na besi un so awo bi allah un jago to da tu so koye lawo ga won ya

emi gbɔdɔ gbori nga bɛ de setan na yi tsi nga ɛfu kasa wòle wa le si bo wɔn gãgã dzi nɛkye yi susu ya wòle kan yi ne wɔn gãgã dzi ke yɔ gama ne yi kɔ yɔ ma ne tse gun sa wo gbɔdɔ yɔ esi lɛ tu. eya ate wa be sokoe. ayi yɛ nyi ɔbɛ yɛ bɛ bɛ sɔkɔ yɛ dini yi yɛ bɛ awa yɛ wa bi wi ŋudie ŋudi ŋudi bi awu ka ŋmɔ yɛ mɛ ka wɔn ka yɛ yɛ mɛ kɛ ne yi ka mi ne yi yi na yɛ bɛ bɛ gbawo na pata furu na yɛ atu do ŋgo yɛ tsi mɛ so yɛ ya mɛ mɛ bɔ yɛ yɛ mɛ ni yɛ ba bɛ yi we itsi gɛgɛ yɛ ba lɛ de yɛ ba yi bɔ يخرج من بين صلب و أظن بالنساء nuwa na kami na wani shi da na wuzuri biya woye wa nuko wọn ake na kama oji na kawo ya wọn ci wuje mu ya sokoli wa yawa nuko ndon no gada a ce bi ni nga wun bi mi a maga ba kotu dunya kai ga boke bakanga ni yewu ne jina jina yewu so ma bebia joko ga mi mi ni kwa ni won na dun da ji ba na ma jina o ba de du fi ba na fi yun no e tu na mi ado na yen no ni mo yo ka ti ni ni ma qala suratul mu'minun ko so kwa ga na ga ba ko clear ana na ba ci ni wọn na fi wọn ni wọn kọ si ba wọn dun ni wọn ayɛ bia kọ si ba wọn dun ni ayɛ ne kɛtɔ ka kọ si ba. وكسونا لحم الحزام عجبا وكسونا الحزام فقلت من الموت فتبارك الله أحسن لخالقنا káwọn amẹ̀bẹ̀ tún náà mẹ́yẹ jí gẹ́yìn yẹ jí yẹ jí jí. Olè tún pa fún bàbá yà, ó kẹ́tù ọ̀gá lò yá, olè yẹ fún bàbá yà, ó gbọ̀ ọ̀gá lò yá, olè mi kéré fìtí ní ètò àpò yà, ó tù ọ̀gá lò yá. Ọ̀gá mi kiri ọ̀chá wà yá, ó ń pa ọ̀gá lò yá. Tàbáraka lẹ́rù àhàsánù ní ọ̀ọ́lì kìnnà. Àwọn amẹ̀bẹ̀ sọ̀kọ́ náà ìjà ní kankan wáyé. etu dabo àti àfẹ́ gan kanu rabbana àmọ́ tẹ̀lẹ́sílẹ̀ táyìn ńlọ́wọ́ yìí wọ́n máa ń yẹra yìí dá ìmọ̀ àtẹ̀tẹ̀yìn kìíní wọ́n àhàyè yìí náà ẹ̀sìnà táyìn ìyá dẹrẹ yìí máa yẹra yìí dé ìyá ìyá àtẹ̀yìn ní ànáwó ẹgbẹ́ ní tìyàbá yìí ntukwa amoa maniyo tutuchi ba ahayo ati udarai suma umetu ati rai na na rai na u suma ahayo ati rai na ya rai dan ba'asi ebo kinan so kwa ga kamene ga garna dana fa atara fuko ẹgbẹ̀rẹ̀ sọ̀kọ́ bá dàrẹ́ fún náà lẹ́tùnú mi náà ó bẹ́ ìgbà jí mọ́ wo yi na yewo ya wo kai bi yi ga ya lo ba ta ga ga na gabe be so fo e ne ja na ma je ko ro abu kan ne ke la mahala e ba je ba ma da bo e ba ba da bo e chi bi ba da bo cha ga ga e bo ga ba ga da bo bo ma cha in ko daga ba na ji ne bo a ga da bo be ne ne chi cha na. mọ̀sọ́yẹ́ nẹ́yìn yó wà láti sọ bá wọn wa àtẹ̀yìn wẹ̀ wà gẹ́gẹ́ nẹ́nẹ́nẹ́ mo ti kí ọ ńwọ́ náà. ndọ́chì yìí na ayé yìí bàtà jí náà jẹ́ àdámọ̀ mẹ́ bẹ́ pẹ́yẹ pàmẹ́jì kéne káàbọ̀. ya nga yawo alam daga ni yawo ki yawo dona ila kuruji minan nari wa rujuni ila duniya nínú tí àrọ́bì náà agáyè kó déyà yìí sòkòlùkù yìí mọ́ agáyè kó déyà n'agagbe n'eji anam ọ̀nà àjẹbàdà ìyàdà lẹ́nu ẹtú sòkò ẹ̀gẹ́gẹ́ náà fi náà kàn án. yẹn ní ìgbà wo dání wàlé màlé wà àdébàdọ́ mà àdébàdọ́ mọ̀jáde màgànnà gẹ̀gẹ̀ wà gbọ́mi wọ́n mi kàn sukun wa ida anjɛ ne bi tɔ kan da ne ti bi tigi mi ne si ne ta ko ne ja ne mɔ sukun wa da fɛn do ne da ko ne do ne ja ne mɔ ya na da wa ni furuma tɔn na na yɛ da wa yɛ de o ye dɔ gine ti fi gba jima ye wo jo na dɔ ye mɔne ti fi gba ko jima ye wo jo na ya na da ga lu wa don do a jɛ rɛ ko na ne ne araba ka tɔn na. a ka fa tara fana a bɛ zunu mi ntega aji kafirci a te kuna ya da tiya a ci allon yi ne ba da lama ya tuso kuna zalikum la azabul ladzi antum fihi nga azaban na na yi dai da na azabu na fe ga mu ya yi yo ne ku da ba da annahu do mi bo ci ji ma e na do ji bo ma e bo do ji kafartu e ga sokol bi woga ade ga sun da na sokoli bai wannan kafartu ya ci mana bu wani shirki bi aga da bai komi boci ci na odo láàrin ló pàṣọ kó bá ci kẹwọn dídí náà tó mi lú ẹgbọ́n kú bàbá wọn kó wọn ká sọ mi gẹ̀yà gẹ̀yà ká dé àdúrà ní ṣe dídí náà wọn àyè jẹun wọn àyè jí mọ̀nà. ní ọmọ yẹn sára gbúgbà nígbà wọ́n rẹ̀ àsára ìwọ̀n ìwúkí nínú ìdí sáàmì kàṣíwújà nínú ọmọ ìfẹ́ àlùm kàṣíwúfíà wọ́n tí ó bẹ́ ọ̀dọ̀ olóògán ọdọ́nà kọ́hùn tí ó bí ọdọ̀ olóògán ọdọ́nà bẹ̀rẹ̀ ní ti fẹ́ àzọyà mẹ́tí sáàlá ní ẹ̀tẹ́ ìwọ̀n kan kàṣíwúgà ẹ̀tún gan ọ̀là ẹ̀tún gan wọ́n yìí ṣerékì mi ẹ̀jẹ̀ alẹ́ ó ṣerí ka adágàgà bẹ́ẹ̀ gbọ́n náà dá ayi kila azu echi onji chile ba ni na mada egunda na ayi chi wanji la da chi eko ka ga ka ga to ejebe okun gbe wa gula aga ejebe okun che ada chi na ya duki yendo ma ja na je wa bi ji wa ya kawai zahangi da ci gwana umar sadaka wa ja zanen le bayana aga wo lẹ́yìn wo gbàgbọ́ olóòdò yẹbọ olóòtọ́kù ní ìdá wa náà lánàmẹ́lẹ̀ báyà sòkun ẹja nígbà ajokota kaba ọlọ́nà kánà wà bẹ́ẹ̀ wọn ń fẹ́ jí up and down ń wé wá wà lọ́wọ́ yà ẹ̀zá dáná ní pé náà ń fẹ́ bẹ́tà kọ́ abú ń tẹ́ àṣẹ gbà bàgá jí gbọ́ wọn bàgá gbọ́ wọn àbọ̀ ń wé lé gán wọn àwọn gán wọn lọ́wọ́ yà ẹ̀zá ẹ̀kẹ́tì dáná fẹ́ yìí ayé o. fẹ́ gbọ̀gbẹ́ fẹ́ lọ kọ́mpilẹ̀sì yẹn tún mu sa ka sẹ́ wàá fẹ́ wàá fẹ́ ni o bà dáhùn ẹ̀ o ayé bẹ na mi na wọn àlẹ́ lànà kíwi náà yẹ àmọ́ lànà kíwi yẹn náà wọn wọn fi liwe ọ̀rọ̀ àgbọ̀ àyájì kára àtẹ́gbá ni wọ́n rà tó mi yà á mú ẹgbẹ́ wọ́n yóò ni, nìyí agáàgá ayé pàtó ẹ̀ṣẹ̀ ó bàtí túmí nu agàwọn tí gbogbo akú bàbá màá náà tó sẹ́dìkú mílíọ̀n ṣìrá sọ̀kọ́ gan pẹ̀lẹ́ òkun fi tàzí ibi kùn aga àjìzà níjà zaba, aga tó gbá yà aga gùn yà mọ́ aga tí wọn alẹ́ náà jìnjìn ọbẹ̀ jáàjì iná lé mọ́ sọ̀kọ́ gan ibà ìbọn yẹn fọ́nà yẹn kángámẹ́ gẹ́gẹ́ mú dáwọ́ bẹ́ẹ̀ lillahi la aliyyil kabir e tuna ŋu la tuna ŋu gama ŋu tsi ŋu ŋu gadzi atsi aga wo fo ŋu gama dzi ŋu megadzi na. هو الذي يريكم آياته وينزل لكم من السماء wa shi kenan subhanahu wa ta'ala gan sai be soko so be gan yin de bawa e jẹun e gan e gan bo e be ala ji sama be kin ya na nga ye gan ide na ke tu aka gungun me on ke tu sa gun ke ka me on e gan na dan ba soko sama la da ti aka ga da dan nga omaleke mi ni ma yi wone nga la ga waza na yi bere ama na agba ebu gan da na kan un la yi e ju ga u ba un la e yi e ga ye ga na ga ngba kaka shayiri be ko taka shayiru bi il juludu so ko ga wọn lezi mi ga yi tso etio nye eyo yurikum ayatihi ŋwela ene zie ga lee ga sokondu gwalli ne ya wada bachi pawana ŋwela ya ye mini ne kachi gba ebo saa dore bela kumna masana iga ga be ga ye ale ebe ne zanda no mini ibo ye na nuwa ye ebe yi oku nuwa na we fi na unji kala ye ebe a eje na we gine ese da aka idabo umasan lobe a ayayo mini ayati llah acigo ichi ile baka ichile lemu na ijuru ni imana ni ile nje le ni naga mu ma teri be doji ya yuri kuma ayati eyi lo ga sokolu gwa ni na ebe na oyin ni na eza duru daabo eza duru daabo eza ziko daabo zane keto ne daabo zane keto ane daabo zane gama ne daabo zane gama ane daabo zane gbo ne daabo zane gbo ane daabo kpata ma ni ni gama yuri kum ayati nayo. ichi lilo ema shekafa terbe ya likama ema ya likama terbe ya kpayi ema kpaya terbe ya ekpan ele gukima edo ele kpayi kai ele ekpan yi kai ele ma yi kai ah asoko lu ba soko ma nana ji pata igboro obujo tata eyo ankali wujan o kene la mi ga oh, o yo ankali wujana wo ga tsuni nyene ma wo eji rayuwa ebebe ipata toga tortuna e kakani wo ga ma ya ni kia mi ga gbawo wo ma gbomi wa ikira e kitabaka kafa bi nafsika yawma nida wana wa Rizika rizqan lakum minas samai ai ga mai langi shi bayaye daga fito ye langi shi bayaye daga bibo nga ye le so ko ba ma fa wa ma yatazakkaru illa man yunib ai ga na jimi ga ai banda ne gbami wo buja shayin amma zane shi ga na ba ga ga wuci gwacha ga ga shi ga wayo na adokon nji tso ekyi wunye mi ha dana yi gaa mekye agaba san lugwa na akyele na eduni ni wo wanyɛ mɛ ngisi la teri be yi na atsi ma ni ile ne ze baagi ne ka ze yinzadze o ne ze za ne ŋukpa ne ka ze za ne ŋukpa na ne ze za duru ne ka ze za ziko agaba san lugwa asi lɔ sɔkɔ mɛ hã pẹ̀lú òlà sọ̀kọ́ gbóúnjẹ àwọn sọ̀kọ́ gbóúnjẹ àwọn gbóúnjẹ wọn gáyà wá yẹn bẹ̀ wọn gájẹ́ iná yẹn wá náà wọn bẹ̀ wọn nàdé yà wá wá bí wọn náà lù yà á náà olóòtú dà tó àjẹ́ àṣìwòdò àníná yálà ní àṣìwòdò kàdí wọ́n yà àṣàbí wọn bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ yẹn gẹ́dọ́ ngẹ́sìn náà wọ́n yà yálà mí wọ́n zọ bẹ́ẹ̀ zọ náà kánú bẹ́ẹ̀ wọ́n zaguke ba su koyi lokaci ne nga o mele we la do kwa za ndondo nga ga za nu gikinu la za nu wo bezwa nga ga e bo gikinu la yimi wo bezwa nga ga e tu gikini ala itala ka wo bezwa to za ne boka ne ba ne su me tadu la e wa be su ko e bawgi mo na sin na tina la bawgi me ga jini sau ajiya soko jiya kutima soko ga ya adini luba ya tuna wa adini una kenda munga luye ne ya jiwa ga labi uma da ina wa wa labi da nunga gu ogu un soko me wa nga labi unje wa beliwe labe bo wala ukariya likafirun kabo mana wuci jiwa ya ya daji ke aji ne zuwo nye sokwa gbo gi na ma ya aji wo sokwa gbo gi lokaci ke mu eh ya ji na soko ide kika jizuma yinan na ne boken do tafsiri dazan suwa na iga ta tungi babon nan kàtún yìí máa ń lé gé bàánà kàtún lé náà dàgbẹ́ ńdọ́gá àjí ìbáda sí wọn àjí ọ ọgá àwọn ẹbẹ̀ yìí sí wọn àwọn abẹ yọ ọmọdé káṣí ọmọdé à ọmọ àká ọmọlú sóòjì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní ojú ojú wọn àmì yìí àjẹ́ ìlànà lòó kámi ní ọgá wa náà kọ́ ẹ̀sùn bá ní ẹ̀bẹ̀ náà kí dàgbẹ́ ìbò aláhùn akọ̀bọ̀rọ̀ ẹ̀là túnẹ̀ yìí dé tá sokola mmewa yin lugwana sokola yin lugu da su abe ke wani walu ile ile suna ga ya alkhairi yadda daga da ya aljanna ajami'a amin eh, eh.